gbogbo lágbàáyé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ lórúkọ olúwa àwọn ọmọ ogun a ní àṣeyọrí lórúkọ olúwa ọkàn wa sì máa balẹ̀ ògo máa jẹ́ tiwa ní gbogbo ọ̀nà rògbòdìyàn ayé pátápátá ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kò ní gbé ẹnì kọ̀ọ̀kan wa lọ bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ ìwọ tó ń wò mí níbi gbogbo yìí lórúkọ jésù ọkàn rẹ̀ á balẹ̀ ah, mm-hmm. ọwọ́ agbára àánú orí ọ̀fẹ́ yóò pọ̀ sí ní ayé yín ah, mm-hmm. lórúkọ olúwa àwọn ọmọ ogun ẹ̀ẹ́dẹ́bi tó yẹ kẹ́ ẹ dé ah, mm-hmm. lórúkọ jésù ẹ̀yin èèyàn gbogbo yìí tẹ̀ ń sí a ìpàdé yìí lọ́wọ́lọ́wọ́ fún gbogbo èèyàn láti jẹ́ àǹfààní fún gbogbo ènìyàn lórúkọ jésù ẹ̀ẹ́dẹ́bi tó yẹ kẹ́ ẹ dé àánú ọlọ́run orí ọ̀fẹ́ ọlọ́run àṣeyọrí ọlọ́run yóò jẹ́ tiyín ẹnì kọ̀ọ̀kan wá kò ní fara kọ́ á sì rí àánú gbà á rí tiwa ṣe ìwọ ìránṣẹ́ tó ń wò mí yìí ló kọ Jésù lọ ṣe àṣeyọrí ńlá lọ rí àánú ńlá gbà lórúkọ Jésù ó rògùn ọlọ́run tèmi tọ́pẹ́ lórúkọ Jésù yóò dára fún ọ lórúkọ Jésù wà débi tó kó o dé àánú Olódùmarè agbára Olódùmarè yóò bá gbogbo yín gbé orílẹ̀-èdè yìí kò ní wó orílẹ̀-èdè àgbáyé kò ní dàrú ọwọ́ burúkú gbogbo tí ń dààmú orílẹ̀-èdè lórúkọ Jésù Ọlọ́run àdànà sùn ó kọ Jésù ogun cholera virus lórúkọ Jésù Ọlọ́run á tì jáde mo gbàdúrà bọ́lọ́run tí mẹ́tẹ́mẹ́ńbẹ́ á sì rí àánú Ọlọ́run wa gba ọpẹ́ lẹ́ẹ̀kan sí ẹ̀mí máa gba ìyẹn wa ọba àwọn ọba gba ọpẹ́ wa olúwa àwọn olúwa gba ìyẹn wa títóbi ọlá gba ọpẹ́ wa. ó máa jí ọlọ́run ó sì máa jí alágbára ó sì máa jí olùgbàlà nítorí pé kò sẹ́ni tó dàbí rẹ̀ kò sẹ́ni tí ó dàbí rẹ̀ láéláé ìwọ nìkan lànà ìwọ nìkan lónìí ìwọ nìkan lọ́jọ́ gbogbo gbogbo ọ̀nà ò fara tẹnikẹ́ni só de gbogbo ilé àrùn tí wọlé gbogbo ilé ìbànújẹ́ ìwọ nìkan ṣoṣo ni a fi gbogbo ìyìn àti ọlá fún kò sẹ́ni tí a lè fi ọwé kò sí àkàwé rẹ láyé nínú ayé kò sí ẹnìkan ṣoṣo wípé ìwọ ló ń gbọ́ ọmọ tálíkà wàá bá ọmọ aládé jẹun ìwọ nìkan ṣoṣo ìwọ nìkan ṣoṣo ẹnìkan ọ̀rọ̀ gidigidi tí ń ba ọ̀tá lẹ́rù omi ayé ta ló tó ọ bí èmi ń béèrè lọ́wọ́ àwọn ènìyàn ó yẹ ká pe lọ́ọ̀yà ká máa wá ọ kiri ta ló tó fi lọ́ọ̀yà wá ọ kiri ta ló tó fadájọ́ wá ọ kiri ní kóòtù wo la fẹ́ pè ọ́ sí àṣẹ yóò wù ọ́ ni ọ́ ọ wà lọ́rùn òun dábìrà tó bá wù ọ́ ló lè ṣe adúpẹ́ o ó lè pa ó lè jí ó lè sọdà àyè ògo ni fún orúkọ rẹ ògo ni fún orúkọ rẹ wọ́n ṣàìgbọ́pẹ́ wa wọ́n ṣàìgbà ẹ̀yìn wa ògo ni fún orúkọ olúwa. ṣe é ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá ní gbogbo ọ̀nà o ní gbogbo ọ̀nà ẹ ṣé. yẹ Jésù ìyìn ògo ló yẹ ọ́ ìyìn ògo ló yẹ ọ́ ẹni tí ó yin alápàdúpẹ́ ni ọ́ bẹ́ẹ̀ ò bẹ́ẹ̀ yóò yìn ọ́ o ti yin ara rẹ ògo ti wà pẹ̀lú rẹ ọlá ti wà pẹ̀lú rẹ gbogbo nǹkan ló fi yí ara rẹ ká gbogbo nǹkan tí bẹ nínú ayé pátá. fẹ́ ẹja yìn tá a wà lójú ọ̀nà tá a wà lójú. tó tara ẹ̀ yá ìwọ lójú ó ṣeé ṣe ẹni ọba fẹ́ pakọ̀sẹ́ ni ó lè sá lọ fún ọ torí gbogbo ìkáwọ́ gbogbo èèyàn pátá gbogbo ayé ènìyàn. papọ̀ ìta bí a sì ti gbàdúrà jù tí ó kún fún egungun tó kún fún egungun ó sì mímú rìn yí wọn ká ó rí mi ó mú mi rìn yí wọn ká tìwó ọ̀pọ̀lọpọ̀ ń bẹ ní gbangba àfonífojì ọ̀pọ̀ wà ní àfonífojì ṣìkíyèsí ṣìkíyèsí wọ́n gbẹ púpọ̀ púpọ̀ wọ́n gbẹ púpọ̀ púpọ̀ ẹja wa ṣe bẹ̀rẹ̀ báyìí tuntun gbọ́ àdúrà la fẹ́ máa yọ ńbẹ̀ yẹn kì í ṣe wàásù á wà padà wàásù gan torí pé bíbélì ni ó rán ọ̀rọ̀ rẹ̀ ó mọ aláradá ṣùgbọ́n jẹ́ kọ́kọ́ gbàdúrà fún lélẹ́yìí kó o lè mọ̀ pé ọlọ́run kan sì ń ṣiṣẹ́ ó sì wà láàyè títí dì sí i ó sì ń dábìrà títí dì sí i ó sì ń ṣiṣẹ́ títí dì sí i ẹja bẹ̀rẹ̀ mọ́. ọwọ́ olúwa wà ní ara mi. ọwọ́ olúwa wà ní ara mi. ó sì mú mi jáde nínú ẹ̀mí olúwa. ó mú mi jáde nínú ẹ̀mí olúwa. ó sì gbé mi kalẹ̀ ní àárín àfonífojì. ó gbé mi kalẹ̀ láàárín àfonífojì. tí ó kún fún egungun. tó kún fún egungun ẹja gbàdúrà níbi tá a dé dúró ìwọ náà gbàdúrà kí orúkọ jésù lẹ́ẹ̀kan ṣoṣo kórìlẹ̀ pọ̀ lọ́lọ́run àánú o mo wà láàrin àfonífojì ìdí ò yé mi mọ́ ọlọ́run bàbá ọlọ́run ọmọ mo wà láàrin àfonífojì ikú àti ìyè yọ mí kúrò ọyẹ sọdàdúrà ọ Jésù ọlọ́run ayérayé ọlọ́run ìyanu mo wà láàrin àfonífojì lórí tó kún fún egungun ọlọ́run ayérayé ìyẹn ni pé kò sí ní tí wọ́n fẹ́ fẹ́ egun ṣe ni pé kí wọ́n lọ tàbí kí wọ́n dànù bájọ́ ọ̀bá lè jẹ́ egungun máa padà jẹra ni mo wà láàrin àfonífò kò yé mi mọ́ kò yé arákùnrin tí ń jẹ́ ìsìnkẹ́ẹ̀lì yìí ṣùgbọ́n gbogbo àfonífojì wàhálà ìdààmú orí burúkú èyí tí mo wà ọlọ́run ẹ̀mí mímọ́ olúwa yọ mí kúrò olúwa yọ mí kúrò jésù olúwa wa ọ̀yàmà. ó sì mú mi rìn yín wọn ká. ó mi mú mi rìn yín wọn ká. tiwo. tiwo.

ṣeé ṣe olúwa sọ di ṣíṣe ẹ sọ dàdúrà. Oh, tọkọjú òye mi yìí tí mo rò pé kò ṣeé ṣe mọ́ yìí gbogbo tọkọjú òye mi yìí olúwa fàánú yanjú ẹ ọyà sọdàdúrà bẹ́ẹ̀ ọjẹ ọlọ́run àánú torí n tá a ti kọ ni n tá bá sì ti kọ kò ṣe kọ́ mọ́ wáyé ṣùgbọ́n àánú lè yanjú ẹ̀ ọ sọ wípé ntọ́ba orílẹ̀-èdè kọ̀ọ̀kan lákòókò yìí ogun tó fi dán wa wò yìí fàánú yanjú ẹ̀ má wo tẹ̀sẹ̀ wa ọyá àdúrà lórúkọ Jésù lórúkọ Jésù torí àwọn àyàn. ń torí àánú ọlọ́run tó ń bẹ lórílẹ̀‐èdè ayé ọyá àdúrà lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run àánú o lórúkọ jésù gbàlà ọlọ́run má jẹ̀mú lórúkọ jésù dákẹ́jẹ́ dákẹ́jẹ́ dákẹ́jẹ́ dákẹ́jẹ́ dákẹ́jẹ́ dákẹ́jẹ́ dákẹ́jẹ́ dákẹ́jẹ́. ayé báyìí fàánú bẹ torí àwọn ikọ̀ rẹ torí àwọn ìríjú rẹ ó dìde fún Ísírẹ́lì ó sì pa èṣù lẹ́nu mọ́ ọgbà wọn lọ́wọ́ Fáráò lọ́wọ́ ogun kòlóra virus kòlóra virus yìí kòlóra nineteen olúwa yọ wá yọ ọmọdé yọ àgbà yọ nílé àti àlejò ọlọ́run gbogbo orílẹ̀-èdè tí ń pa wọ́n lọ pípípí ọlọ́run fàánú dá dúró orílẹ̀-èdè nàìjíríà fàánú dá dúró ọyẹ sọ́dà dúró. ìwọ nìkan ẹja sọ bẹ́ẹ̀ fún ìwọ nìkan only God ìwọ nìkan n tó dé bá mi tí mò ń paṣu yìí èmi ò èmi ò mọ̀ torí pé ìsíkẹ́lì ò mọ̀ ṣùgbọ́n agbára rẹ̀ ka ló gbogbo agbára rẹ̀ lórí ti ń yẹ̀yẹ́ ayé mi kò sọ́dọ̀gbò ọyá àdúrà bẹ́ẹ̀. síwájú. ó tún wí fún mi pé sọ tẹ́lẹ̀ sórí egungun wọ̀nyí sì wí fún wọn pé ẹ̀yin egungun gbígbẹ ẹgbẹ́ ọ̀rọ̀ ọlọ́run báyìí ni olúwa ọlọ́run wí fún egungun wọ̀nyí. ó tó báyẹn wọn náà pàṣẹ fún rẹ báyìí ó ní ó ní òun ló ń sọ̀rọ̀ báyìí o ọ̀rọ̀ rẹ̀ là ń ká o ó ní kó sọ tẹ́lẹ̀ sí egungun gbígbẹ so o lè sọ tẹ́lẹ̀ sí ayé rẹ wọ́n tó ń wò mí so o lè sọ tẹ́lẹ̀ sí ayé ọmọ rẹ yìí so lè sọ tẹ́lẹ̀ níbi tí o wà nínú hospital yẹn pẹ̀lú agbára ìpè àti májẹ̀mú tí ń sọ̀rọ̀ yìí pé mo pa ní àṣẹ lórúkọ Jésù Ọlọ́run àpọ́sù Ọlọ́run ìjọ àpọ́sólì Kristi mo ti di egun pọ́n sọ tẹ́lẹ̀ ohun tó bàjẹ́ láyé mi máa tún ṣe Jésù olùgbàlà ó wá máa pe Jésù olùgbàlà ohun tí mo rò pé kò lè ṣeé ṣe yóò ṣeé ṣe ọyà sọ tẹ́lẹ̀ síra rẹ lórúkọ Jésù èmi sọ tẹ́lẹ̀ sí gbogbo ènìyàn sọ tẹ́lẹ̀ sí gbogbo ayé àti wọ́n tó ń sọ tẹ́lẹ̀ yìí wọ́n darapọ̀ mọ́ orúkọ olúwa pẹ̀lú rẹ yìí bọ́ọ̀rọ̀ olúwa ayé rẹ sàn ilé rẹ sàn mo sọ tẹ́lẹ̀ sàn nínú wàhálà yìí sàn nínú ìdààmú yìí sàn nínú orí burúkú yìí sàn nínú ìfòòró yìí agbára ọ̀tún lórúkọ Jésù orúkọ Jésù ohun tí ò ṣe é ṣe yìí ẹ̀mí mímọ́ ṣe é àsọtẹ́lẹ̀ ò ní kú àsọtẹ́lẹ̀ ò ní ṣàìsàn mọ́ àsọtẹ́lẹ̀ ò ní ṣaláìní mọ́ àsọtẹ́lẹ̀ aláàánú dìde fún ọ àsọtẹ́lẹ̀ ikú lòun ò síra ò tún kú mọ́ àsọtẹ́lẹ̀. lẹ̀ wàhálà ayé rẹ̀ ń fàya ogun òkùnkùn yìí ó di asán ìdààmú yìí parẹ́ orí rẹ̀ yóò ní gbàbọ̀dè ayé rẹ̀ ò ní gbàbọ̀dè mo sọ tẹ́lẹ̀. kíyèsí kíyèsí èmi ó mú kí èmi wọ inú yín ẹ̀yin ó sì yè. ó ti tó báyẹn ń tọ́ sọnù nínú ẹ̀mí tí ò jẹ́ kó gbó tẹ̀síwájú nínú ayé rẹ mọ́ fi tara béèrè ọ̀yá gbogbo áńgẹ́lì tó ti sọnù mọ́ ọ lọ́wọ́ ìmísí ọgbọ́n tó ti sọnù mọ́ ọ lọ́wọ́ ohun gbogbo tó sọnù sọ́dọ̀ mi lórúkọ Jésù ọyá àdúrà. lórúkọ Jésù. sì fi iṣan sára yín. èmi ó fi iṣan sí ara yín. èmi ó sì mú ẹran wá sára yín. èmi ó mú ẹran wá sára yín. èmi ó sì fi awọ bò yín. èmi ó sì fa awọ bò yín. èmi ó sì mú èmi wá sínú yín. àtòbá ọlọ́run gbogbo tó gbogbo tó gbogbo ayé mi yọ níwájú rẹ̀ tó ti skata gbé tó yẹ pé wàhálà dé ìdààmú dé mi ò rí ògo lò mọ́ ọlọ́run dáṣọ àṣírí yẹn bò mí padà dáwọ́ bò mí padà dá àṣeyọrí gbòmí padà mú ayé mi tẹ̀síwájú ọyọ́ àdúrà bẹ́ẹ̀ lórúkọ Jésù lórúkọ Jésù ọlọ́run ìmọ́lẹ̀ ọlọ́run ayérayé lórúkọ Jésù ọlọ́run dàpàdà aṣọ àṣírí dàbò aṣọ ògo dàbò aṣọ ọlá dàbò aṣọ àṣeyọrí dàbò lórúkọ Jésù ọlọ́run ayérayé daṣọ àṣírí bò aṣọ àṣeyọrí tó ti bọ́ sọnù aṣọ ògo tó ti bọ́ sọnù aṣọ ọlá tó ti bọ́ sọnù aṣọ àṣeyọrí tó ti bọ́ sọnù ọlọ́run dá padà aṣọ ìṣelógo olúwa dá padà olúwa dá padà olúwa dá padà ẹ̀mí máa ń dá padà ọba àwọn ọba dá padà ogun ọ̀run dá padà àpáta ayérayé dá padà lórúkọ Jésù ọwọ́ ńlá ọlọ́run dá padà àánú ńlá ọlọ́run dá padà aṣọ ìṣelógo yẹn dá padà ìyanu dá padà aṣọ ìyanu dá padà aṣọ àṣeyọrí. Pregunta. bá lè pa láṣẹ ìwọ ìránṣẹ́ tó ń tó ń wò mí yìí olúwa nínú ẹ̀mí jẹ́ ń yè ah jẹ́ ń yè sọ mí dẹni yí mo ayé tó ń gbé ayé òkú ni ọlọ́run mú mi kúrò ní òkú èèyàn mú ayé mi kúrò lókú èèyàn mú ayé ọmọ mi kúrò lókú èèyàn mú iṣẹ́ mi kúrò lókú tó bá ti dòkú kò ní nǹkan kan mọ́ ó ní egungun. yàdúrà bẹ́ẹ̀. ó ti dé ìkóríta kò yé mi mọ́ ìwọ ọmọ ọlọ́run tó ń wò mí yìí ìwọ náà ti dé ìkóríta kò yé mi mọ́ o ti dáwọ́ lóhun rere lọ́tún lósì kò yọrí o lérò rere kò ṣe ṣùgbọ́n ìdarapọ̀ ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtìsíkẹ́ẹ̀lì ìdarapọ̀ ọlọ́run pẹ̀lú bàbá mi pétérù nínú ìwé lúkọ orí karùn-ún àká wọn náà lọ kà fúnra rẹ àdúrà là ń gbà ìsọ̀rọ̀ ọlọ́run ló ó pa láṣẹ olúwa mo ti ṣẹ̀ darapọ̀ mọ́ mi padà darapọ̀ mọ́ ilé mi padà darapọ̀ mọ́ ọmọ mi padà ó àdúrà. ilé olúwa jẹ́. jáde nínú ayé mi nínú ayé ọmọ ẹ̀mí àgàn jáde nínú ìrìn àjò mi ọyá àdúrà bẹ́ẹ̀. ní Jésù ọlọ́run. follow my àjíkọ̀ bàbá àwọn ẹrú àdáná bínú jó àdáná bínú jẹ ẹ̀kẹ́rì nínú iná iná tẹ̀rí bá fún bàbá iná tó jó ìgbà tí ìgbà kò sì run kẹ̀kẹ́ iná tó gbé Èlíjà lọ sí ọ̀run ọwọ́ kan ṣoṣo tó gbé gbòǹgbò ayé lọ ọwọ́ tó mú àgbé jáde nínú omi ọwọ́ tó gbé òkú ọjọ́ mẹ́rin dìde ọbẹ̀ nìkan jà tọwọ́ bọ̀ gbogbo ara lé lójú ọ̀rọ̀ ìgbàanì tó gbé gbólóhùn mi aláṣẹ àgbà tó fa igi kédárì ya agbẹ́gbẹ́ òkun alùpùpù ọ̀sà àkìlì inú ilé àkìlì ojú ogun àròdẹ́dẹ́ ọ̀la àárọ̀ ọ̀dẹ̀dẹ̀ ọ̀la aláàfin àjọ̀bọ̀ asúndẹ̀ẹ̀dẹ̀ bí òjò kìnìún ẹ̀yà yúdà ẹ̀rù tó ju gbogbo ẹ̀rù mìíràn ẹ̀rù rẹ̀ tó bá tó tó ọba. ta lè fi wé nínú ọba ta la lè fi wé. Wow. ọba ìlú yín ní ìṣẹ̀gbẹ́ ọba kọ́ba. oh, oh, oh, oh. borí gbogbo dìde kó o máa rìn kó o nú àìsàn kó o nú àìní kó o nú òpọ́njú kó o nú orí burúkú kó o nú dààmú kó o nú àìní ayé kó o nú àìní àìlọ́kọ kó o ń bẹ̀ àìláya kó o ń bẹ̀ àdánìkan gbé àdánìkan fà kó o kó o ń bẹ̀ ayé rẹ kó gba ògo iṣẹ́ rẹ kó gba ògo ìlérí kó ṣẹ ọba aláàánú kó wọlé tiẹ̀ ọba aláàánú kó wọlé tọ́ rẹ ọba aláàánú kó wọlé tilé rẹ éèpìrì lọ́wọ́ ó fi ṣe rere fi ọdún ìṣe rere fi oṣù ìkórè wọlé fóṣù ìkáàánú wọlé fóòtù ìkóògó wọlé ìdààmú kúrò láyé rẹ orí burúkú wọlẹ̀ ìdààmú wọlẹ̀ ìfòòró wọlẹ̀ ìdààmú wọlẹ̀ àṣeyọrí Hallelujah. olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. lónìí kí ni mo fẹ́ bọ̀ sọ̀rọ̀. today what do you want to talk about. ohun tí mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ ni pé. what we want to talk about is this. dọ̀rẹ́ ọlọ́run. be a friend of God. àti ilẹ̀ lọ́lọ́run ti dọ̀rẹ́ wa lọ́lọ́run ti fẹ́ràn ayé. that the world has loved God. ìfẹ́ ìfẹ́ ènìyàn. the love of man. ló jọ dá ayé. that made him to create the world. ìfẹ́ ènìyàn. the love of man. ló jọ dá àyàn gbẹ̀yìn. that he made he have to create man. ìfẹ́ ènìyàn. it is the love you have to work for. love of man. ló fi dá gbogbo ayé. that he created the whole world. kò ayé nítorí kó jókòó bẹ́ẹ̀. he doesn't create the world because he wants to use man. ọfẹ́ fẹ́yàn sí ògo rẹ̀. he wants to use man as his own. ọfẹ́ fẹ́yàn sí ọlá rẹ̀. he wants to use God the man as his own. ọfẹ́ fẹ́yàn sí ìyanu rẹ̀. he wants to use man as his miracle. ọfẹ́ fẹ́yàn sí aṣíwájú. and he wants to make man to live. ọfẹ́ kò gbogbo tó dání òfojú sí òfojú he all what he created he never put eyes on them. wọ́n ìfẹ́ tó ní because of the love he has. pẹ̀lú wàhálà rẹ̀. with all his troubles. ní ìbẹ̀rẹ̀. in the beginning. nínú ìwé Genesis yẹn. in the book of Genesis. pé àká o. we are not reading. nínú ìwé Genesis orí kìíní yẹn. read Genesis chapter one. ẹsẹ̀ kìíní àti kejì. verse one and two. bíbélì pé ọlọ́run sì dá ayé. that the Bible says God created the world. ayé sì dúdú. and the light the world was full and was empty. òkùnkùn gbó. and the what was covered with darkness. and his spirit moved about. ṣé bí n bá fẹ́ tẹ́ fẹ́ jèrè lórí mọ́ ẹ̀mí ẹ̀ máa rábàbà. is it where you want to want to gain that. ṣùgbọ́n torí mi nítorí rẹ God moves about. Ó fẹ́ dá ayé ìkókún náà. He wants to make the world to be perfect. Ọ̀dà perfect. He wants to perfect it. Ngbò di ẹsẹ̀ twenty six. When he got to twenty six. Ẹ̀wọ́ ẹja dẹ̀yàn ní àwọn. He said come let us create one. Ní ìrí wa. In our own living. Ìjọ fẹ́ràn wa dé. Because he love us so much. Ó fẹ́ràn wa. He love us so much. Kí á lè jọba. So that they can work lórí ẹja òkun. On the fishes of the sea. Lórí ilẹ̀. On the land. Lórí ẹran. On the on the animals. Àti lórí ohun gbogbo tí a dá. On everything that we do. Kí wọ́n lè máa ṣàkóso rẹ̀. So that they will take control of it. Káfíà máa wò wọ́n nì. So that we be watching them ṣe ń ṣe ká máa wò wọ́n kínú wa máa dùn kárí àbí ìrí wa kí a máa ká àjọ ọjọ́ òṣìṣẹ́ kán wà nísàlẹ̀ káwà wà lókè ẹ wo ìfẹ́ yẹn ọ̀ wá wo tó tún ṣe bíbélì ló sì súre fún wọn ah, ó súre fún wọn ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí ẹ gbilẹ̀ ẹ gbilẹ̀ kí ẹ sì kẹ́ ẹ pọ̀ níye ẹ should continue to Ọlọ́run that is the love of God. and then you'll be in the dominion of it. it doesn't create sickness and problems. it doesn't cause any trouble. it doesn't cause it eh, kọ̀dá it doesn't cause eh, failure. when it got to thirty and God saw everything that he had made. less concern nobody. ṣùgbọ́n ẹ máa rántí pé ẹ̀jẹ̀ nìkan ṣoṣo bọ inú ayé. but the blood of one person came in and the bible say was many ẹranko many animals are carried ẹ̀jẹ̀ màálù tọ́wọ́ lẹ̀ lónìí èsè kékeré even the cow that has been killed today they are carried ẹ̀jẹ̀ ewúrẹ́ tọ́wọ́ lẹ̀ òsè kékeré the one of God is authentic. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ because of that. Eh, ló fi pa ọ̀dọ́ àgùntàn. that he killed the lamb. ó sì ó fi sì fi aṣọ. and he used the skin. ọ̀ràn lẹ́sẹ̀kẹsẹ̀. and he saw it in the. okosi an okosi ara. and he used it to cover their neck. káyé má bàa máa rí o. so that the world will not see their naked. Ọlọ́run á daṣọ bò ọ́ lórúkọ Jésù. God is going to cover you in Jesus. ẹ̀mí mi máa daṣọ bò ọ́ lórúkọ Jésù. cover you in Jesus. ọba àwọn ọba daṣọ bò ọ́ lórúkọ Jésù. the king of kings will cover you in Jesus. o ní rí òwò ayé mọ́. you will never walk away from me. ẹ̀ṣẹ̀ ní sọ̀yàn it is sin that one man is naked. it is sin that one man is naked. lọ wò let us go. nínú ìwé matthew. in the book of matthew. twenty-two. matthew twenty-two. má gbàgbé o. don't forget. nínú ìwé matthew. in the book of matthew. twenty-two. twenty-two. thirty-seven. thirty-seven. ẹja gbọ́. jésù sì wí fún pé. jésù pé. kí ìwọ kí ó fi gbogbo àyà rẹ. kí ìwọ fi gbogbo àyà rẹ. àti gbogbo ọkàn rẹ. àti gbogbo ọkàn rẹ. àti gbogbo inú rẹ. ọjọ́ fún gbogbo àyà rẹ. gbogbo àyà. àti gbogbo ọkàn rẹ. ọkàn. àti gbogbo inú rẹ. gbogbo inú rẹ. fẹ́ ọlọ́run olúwa rẹ. fẹ́ olúwa kí ló kù láyé wa. and what is left in our life. ọkàn ló gbé wa ró. it is the head that. ẹ̀mí ló gbé wa ró. and it is ẹ fẹ́ràn gbogbo nǹkan. you love all things. gbogbo all fallible something òkè ọkọ̀ ojú omi ò lè wọ̀lú wa sọ́wọ́ àtàbí ọ̀tán àwọn gbòòtì ẹ̀gbà láti ẹ̀ ti jáde nínú wọn. plane wa máa rìn. so that our future be. a fẹ́ gba mọ́tò púpọ̀. we want a lot of luxury. a fẹ́ kọ́lé púpọ̀. we want a lot of luxury. bọ́lọ̀ ń bá payé irun ní ìsìn. if God not destroy you. pẹ̀lú àìsàn ẹyọ kan ṣoṣo. just be only one sickness. ẹjọ ń bolo kó gbogbo nǹkan fẹ́ oh, kó lọ. please you take all those things. ọkẹ́ lomi ọba rẹ̀ bó ṣe ń gbọ́. some people are not at rest now. nítorí wípé kò mọ̀ bóun ní bóun ní. he doesn't know whether he has or not. whether he has or àtìríjú. you minister of God. ó tún ṣẹlẹ̀ ẹ jẹ́ ká sóòótọ́. lord accept let us say the truth. ẹ jẹ́ àdọ̀rí ọlọ́run lórílẹ̀‐èdè. let tá a bá yàtọ̀ wa àní mú. what does that belong to us. ohun tí ìsọ̀njẹ and the prophet dẹ̀ máa jẹ́ àmọ́ ntọ́ jábọ́. ọ̀run ti ń sunkún báyìí. and the heaven is crying. ọ̀run ti ń sunkún. heaven is bí ọdún bíi méjì sẹ́yìn. from you. ó ní tó bá lọ́wọ́ wọn. my government will query me. ó ní ìjọba yóò béèrè lọ́wọ́ how you get that money. wọ́n ní mo lòun ti rí owó náà. thank you God bless you. ó ní ẹṣẹ́ ọlọ́run yóò bùkún yín. ọwọ́ mi sì gbọ̀n. and my hands were shaking. kì í ṣe kó béèrè lọ́wọ́ mi. not that he demanded for it from me. kò béèrè lọ́wọ́ mi. he did not demand from me. pẹ̀lú wàhálà tó ṣe nínú yàrá that he went through. ló jẹ́ kí mi ṣe fún. that I made me to give him. but she refused. only if you want it. go to sanity. home. ó ní kí wọ́n lọ sílé ibi tó ti máa ń fi owó tó lọ́jà. and give him kó fún àwọn ọmọ salary. ó ní tí wọ́n tó wù tó wù ṣùgbọ́n ló tó wù. it's not enough for my salary my government will change another my, my money can raise me up. ó ní tó bá wá jẹ́ pé owó oṣù tó ń gbọ́ tó wù ní àwọn ìjọba orílẹ̀-èdè ó fọ́ òun sí. mo rò láti ọ̀hún yẹn. and I thought about it. bless you. Ṣé Ọlọ́run yóò bùkún yín? I'm enough. Ó lélẹ̀ tó ní ti tó. By the grace of God. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Our country know know the the the the the the the the, consequence of money without uh, without without sweat. Ó ní wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣe ṣe owó láì tí mo wá bèrè pé báwo ló ń ṣe rí owó láì làágùn. Láì làágùn ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bì. Bọ̀sí ẹ̀. Bọ́n gbàgbé kan nílé ìjọba owó lọ máa san. Yóò so gbogbo owó lọ máa san. wọ́n ara wọn. and they love themselves. wọn ò fẹ́ kí ni ṣe ọgbọ́n wo la fẹ́ dá àkókò ọgbọ́n lélẹ́yìí ìgbẹ̀yìn ayé la sì dé yìí àdúrà ò dá dúró àrùn tá a bá bẹ̀rẹ̀ lè sún sẹ́yìn ṣùgbọ́n tí ń bọ̀ wá ṣẹlẹ̀ bíbẹ̀ wù pé n ta àti kọ́ àti kọ́ ná kò sí ẹnikẹ́ni tó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run dúró títí láéláé Jésù wípé tí ẹ̀yin bá fẹ́ràn mi ẹ pa òfin mi mọ́. yóò gba ọ̀rọ̀ mi mọ́ bàbá mi yóò sì fẹ́ràn rẹ̀ bàbá mi yóò fẹ́ràn rẹ̀ àwọn ó sì tọ̀ wá àwọn tọ̀ wá a ó sì ṣe gbé wa pẹ̀lú rẹ̀ ọlọ́run rìn lórílẹ̀‐èdè God was in this nation ọlọ́run like orílẹ̀‐èdè God love this nation ṣùgbọ́n orílẹ̀‐èdè yóò like ara but this nation does not like themselves n gbà lọ́wọ́ ọlọ́run what is is what you want to collect from God n tí ọlọ́run mi sọ lónìí and what some ministers are saying to me are sweet sweet things. with patience. lèèyàn fi ń débi tí ń lọ láyé ọlọ́run fẹ́ràn rẹ ká wò ó níbi tó ti ń bá bàbá mi sọ̀rọ̀ pé òun ló ń dá ẹbẹ̀ láti ẹsẹ̀ keje orí kẹta ẹsẹ̀ keje. three per seven. olúwa sì ní pé ní tòótọ́ èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi tí ó wà ní Íjíbítì mo sì gbọ́ igbe wọn nítorí àwọn akọ́niṣiṣẹ́ wọn nítorí tí mo mọ ìbànújẹ́ wọn èmi ó sì sọ̀kalẹ̀ wá láti gbà wọ́n lọ́wọ́ àwọn ará Íjíbítì yes. àti láti mú ògùn lọ sí ilẹ̀ náà. bẹ́ẹ̀ni. wá sí ilẹ̀ rere tí a ti ńlá sí ilẹ̀ tí ń sè fún wàrà àti fún oyin sí ibi tí àwọn ará kẹ́nẹ́ẹ̀nì àti àwọn hìtì àti àwọn ámọ́rì àti àwọn pẹ́rísì àti àwọn hìtì àti àwọn jẹ́bùsì. ó tó báyẹn ó sì rántí wọn. he remembered them. ó gbà wọ́n. he delivered them. ó pè wọ́n. he called them. ó gbà wọ́n lọ́wọ́ àtikọ́ni iṣẹ́. and he delivered them from. ó mú wọn lọ sí ilẹ̀ rere. he took them to their promised land. ẹni tó fẹ́ rán wa gbọ́n tó wí ẹ bá mi lọ sí twenty one ẹ̀jẹ̀ agbọ́n tí ó wí verse twenty one èmi fi ojú. èmi ó sì fi ojú rere fún àwọn ènìyàn yìí ní ọjọ́ àwọn ará Íjíbítì. bẹ́ẹ̀ ni yóò sì ṣe nígbà tí ẹ̀yin yóò lọ ẹ̀yin yóò ẹ̀yin kì yóò lọ lọ́wọ́ òfo olúkúlùkù obìnrin ni yóò sì bèrè ohun èlò fàdákà àti ohun èlò wúrà àti aṣọ lọ́wọ́ aládùúgbò rẹ̀. a rí i pé gbogbo nǹkan tí a ti sọnù. all what they lost they strike back. bí wọn náà ṣe pé gbogbo ń sọnù lọ máa rí gbà lónìí gbogbo ń tọ́ lọ máa rí gbà. God is going to return it tí Mósè wí nínú ẹsọ́dù orí kẹrin ẹ jẹ́ ká wò ó ẹ jẹ́ àwò láti ẹsẹ̀ kẹwàá Mósè sì wí fún Olúwa pé Olúwa èmi kì í ṣe ẹni ọ̀rọ̀ sísọ nígbà tíjọ́ wá àti láti ìgbà tí o ti ń bá ìránṣẹ́ rẹ sọ̀rọ̀ ṣùgbọ́n ni mí àti aláwúwo Olúwa sì wí fún pé. fi ń gbẹ́ bọ́ọ̀lù níbi lágbàáyé ó yàtọ̀ síra wọn. what we use to drink borehole in the whole world. irinṣẹ́ tà ń lò láti fi láti fi rún gbogbo gbogbo tá a fi tá fi ń lo àpáta. and ah, the machine we use to drink rock. ó yàtọ̀ sóhun tá a fi ń lo ògì. is quite different from the one you use in grinding. ìyẹn ni pé ilẹ̀ tá a dẹ́ ẹnì kọ̀ọ̀kan sí. that is the land that we are being. ọlọ́run nu ẹnikẹ́ni tó bá pe orúkọ olúwa o la ṣe kí ni o la gbàlà ọlọ́run kì í ṣe ọlọ́run kì í ṣe ọlọ́run èké kì í ṣe ọlọ́run. láti jẹ àdínú ọba. he refused to see the, eat the sweetness of the king. ọkọ̀ láti jẹ àdínú ọba. he refused to eat the sweetness of the king. ilé ọba ní ń gbé. and he, he lives in the in the palace. ilé ọba ló ti ń jẹ. he hates in the palace. ṣùgbọ́n ó ló ń kọ̀ láti ó ló ń fẹ́ ó ló ń fẹ́ láti máa bá àwọn èèyàn jìyà àti jẹ àdínú ọba lọ. he said he is ready to suffer with with his people than to be eating the sweetness of the palace. and he went back. nígbà tó sì padà. and when he came back. a rí pọ pọmọ Egypt. and you see he killed an Egyptian. nítorí ìfẹ́ tó ní the laws that I have. Which law does this na na nation have? And what steps are you taking? That you can say truly. What do you want tọ́ gbọ́n tí Jésù wí. now listen to what Jesus said. inú ìwé Máàkù. in the book of Mark. sorry inú ìwé Matthew. in the book of Matthew. fifteen eight kí wí. fifteen eight. ohun tó ń bẹ lórílẹ̀‐èdè nìyẹn. that is what is in this nation. nínú ìwé Máàkù nínú ìwé Matthew. Matthew. Matthew fifteen eight. fifteen eight. kí ló wí. àwọn èèyàn yìí. àwọn èèyàn yìí. fẹnu wọn súnmọ́ mi. wọ́n fẹnu wọn súnmọ́ mi. wọ́n sì ń fi ètè wọn bọ́lá fún mi. Jesus is Lord. ọ̀rọ̀ mẹ́ta ń bọ̀ dọ̀n Jésù wí. àwọn ènìyàn yìí fi ẹnu wọn súnmọ́ mi wọ́n fi ètè wọn bọ́lá fún mi ṣùgbọ́n ọ̀kan wọn jìnnà sí mi. our God is good our God is good. ọlọ́run wa dára. Jesus is Lord Jesus is Lord. orí kẹtàlá ẹsẹ̀ kẹjọ ẹja gbọ́n jésù ebéru thirteen verse eight thirteen verse eight kí ló wí. jésù kristi jésù kristi ọ̀kan náà ni ní àná ọ̀kan ni lánàá àti ní òní àti ní òní àti títí láé àti títí láéláé ayé fẹ́ràn rẹ o whether the world loves him ayé ò fẹ́ràn rẹ o no love him wọ́n padà bọ̀ it's coming back wọ́n ti ń gẹ̀sí lórí wọ́n ti ń rẹ̀sí lórí they are riding us in the firmament láìsí láìsáyé no no no not in this world. o ti ń jáde hàn gbogbo orílẹ̀-èdè tá a lè dé láti farahàn kó lolúwa o ti lọ wàásù fáwọn àlùfáà ńláńlá àwọn wòlíì ńláńlá láti ronúkúwàdà o ò sì fàyè rẹ fún ọmọ mi fọkàn rẹ fọlùwà ìtọ́jú ayé atán o. the end the end at the end. lórí kójọ lọ. whether you are able to gather the go. lórí kójọ lọ. and whether you are unable to gather anything you need. ilẹ̀ ni gbogbo owó sùn. we are going. Go back to the truth. And Jesus is the truth. And tell people tell people what God says. Ọmọ one twenty And that way one return to eleven. Don't gather crowd. That God is working. Don't let big cathedral. Build church. And let the church know the truth. over jẹ́ kéèyàn dénú ògo. that going to glory. a máa jẹ́ kéèyàn gbàdúrà. it makes you to pray. ó dénú going to glory. ó máa rògbò lò. but you won't be able to use the glory. ṣùgbọ́n orógbò lò. but it is good for you to use it. orógbò kó débi tọ́nu lọ. and you get to where you are going. so that your life is better. so that you have rest of mind. and yet you get to where you are see God where you need to see him. call him the time you need to call him. this is the time. Jesus Thank you. Let us pray. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run kó gbàdúrà fún wa kó rógo ọlọ́run kó rí ìyanu ọlọ́run kó láṣeyọ ọlọ́run èmi rẹ̀ ọ̀dọ̀rẹ̀ ọlọ́run ní kọ̀kọ̀ àdọ̀rẹ̀ ọlọ́run ní gbangba àdọ̀rẹ̀ ọlọ́run ní gbogbo èrò wa àdèrò ọlọ́run èrò wa àdèrò ọlọ́run èrè wa àdèrè ọlọ́run èrò ọlọ́run ọmọ sọ àná ẹ̀mí mi máa ríbi jókòó èrò ara yọ tán ẹni ara máa kú ẹni ẹ̀mí ni ò ní kú èmi rẹ̀ dẹni ẹ̀mí gbàgbára gba ìyanu gba ògo gbàṣeyọrí ó sì débi ọyọ Jésù olúwa wa.